ọlọ adúpẹ ní ẹka sí ọpàdé ọpà gbogbo lóhùn alhamdulilayi ọlọmọdé sọjọ lọwọ kó ní ọbẹ èso ẹni ẹkọ ẹni gbé kọlọmọdé kúrò ayé ìgbésí ayé wa àtúbẹ̀rẹ̀ jimá tẹ̀lé ọlọ́run ọba náà lẹ́gbọ̀n oníkẹ́ ọba tuntun fún aláǹfààní lè ká wọn ajọ́sìn fún ọba náà ní àkọ́kọ́ fún ọlọ́ọ̀bá àdìkọ́lá ìjọsìn tẹ̀lé náà ọlọ́ba ní fi sínú sọmọṣẹ́rẹ́ wa. gbogbo àti máa ń ba iṣẹ́ rẹ̀ ẹ̀dá jẹ́ ọlọ́run kó lè wá jìnnà sí i ọba tí à ń sọ̀rọ̀ ẹ̀ fún àyè láìsí méjì ń bẹ̀ ọ́ náà ni ọba tí ọ̀sẹ̀dá wa ọba tó ṣe orí tó pọ̀ fún àwọn olùgbọ́ náà ọba gbọ́ tó sì dẹ̀ra ìkẹ́ tí ò sí ká nbìkan ó ń ṣe. ìṣúná fún ọmọ nìyẹn pé wa in ta'udu ni'matallahi la tuhsuha innal insana ladhalumun kaffar ọlọ́dẹ bá ní ẹfẹ́ máa ka ìdẹ̀ra oore ìkẹ́ òun ọlọ́run tó ń ṣe fún yín tẹ́ ẹ bá lẹ́ ẹfẹ́ máa ka ọlọ́run lẹ́ lè ká tán ṣùgbọ́n ọmọ ya alábàárà mòre jẹ ọmọ ẹ̀dẹ́ sì la aláìgbàgbọ́sọ lọ́hùn ọmọ ẹ̀dẹ́ sì ya alábòsí torí ìdí ẹni pé gbogbo gbà olùgbọ́lọ́wọ́ bá gbọ́ gbọ́dọ̀ máa dúpẹ́ fọlọ́wọ́ bá lórí oore amadugbe alhamdulilayi ala kulli hali ọgbẹni fọlọ́wọ́ lórí gbogbo sí ní gbogbo gbà ọba yìí ọ̀nà lọ́tàn ìmọ́lẹ̀ ìgbàgbọ́ sí ọkàn àwọn ẹni rere ìmọ́lẹ̀ ẹ̀sìn ó sínú ọkàn wọn ó wá oríṣiríṣi tá a fi súnmọ́ lọ́wọ́n bá tá a fi tún ọkàn ṣe lóṣiríṣi kò sí fún wa ó ṣàlàyé ìdájọ́ ẹ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lọ sọ ìdí tó ń fẹ́ ká máa ṣe nǹkan náà ká gbóhùn Ọlọ́run bá gbọ́ kí ni ìdí tó ń fẹ́ ká gbà wá gbọ́ ká máa kírun kí láǹfààní irun ká gbààwẹ̀ kí láǹfààní àwẹ̀ ká yọ sàká kí láǹfààní sàká yíyọ ká lọ hajj ká kila sùmúra kí láǹfààní ẹ̀ ká má ti wọn ọlọ́run kí láǹfààní náà ti ọlọ́run ká képe wọn ọlọ́run kí láǹfààní kíképe wọn ọlọ́run ká ní kila kí láǹfààní ìwàárí kọ́mọ̀sí dáadáa sí òbí ẹ̀ kí láǹfààní ẹ̀ kóbi tọ́jú ọmọ kí láǹfààní ẹ̀ kí ọkọ ṣe dáadáa sí ìyàwó kí láǹfààní ẹ̀ kí ọ̀sẹ̀ dáadáa sọ kí láǹfààní ẹ̀ kí olórí ṣe dáadáa sínú ìlú kí láǹfààní ti bẹ́ẹ̀ kí ara náà bọ́ lórí lu dáadáa kí làwọn àti mẹ́mẹ́ gbogbo àwọn kan wọ̀nyí ọlọ́ba ṣe àlàyé ẹ̀ kó lè bá a jẹ́ kó sì wá lójú kòkòrò láti máa ṣiṣẹ́ rẹ̀ gbogbo tó sì lè wá kó ń díẹ̀ ẹ má parọ́ ẹ má jalè ẹ má musisa ẹ má mutí ẹ má gbowó ẹ̀lẹ̀ ẹ má gbowó ẹ̀yìn ẹ má pààyàn ẹ má yamọ̀dà ẹ má yọ̀bìlẹ̀ jẹ́ ẹ má yànyàn jẹ́ gbogbo àwọn abúlé wa kó ń díẹ̀ lọ sọ kí nìdí kí là á jẹ bọ́ ẹ̀ tá a bá ń wo àwọn àbàjẹ́ yìí ọlọ́wọ́ bọ̀ òfin asínú òkùnkùn ó ní kẹ́ńtì ọ̀là lè là lórí àrídájú kẹ́ńtì ó sì parun kó lè parun lórí àrídájú àwọn ajẹgbónú sọmọ àtìlẹ òpé méjì ọkàn náà ni ọba yìí náà lọ náà ànábì Muhammad ṣe ẹrú Ọlọ́run ànábì Muhammad ṣe òṣìṣẹ́ Ọlọ́run bá ní ṣe nínú ẹ̀dá òun ìkẹ́ ọlọ́run ọlọ́ọ̀lọ́run orí àjẹtọ́ ọlọ́kùn mẹ́fà nípa Muhammad lẹ́ni afẹ́yẹ̀wò ìgbáradì fún ọ̀pọ̀dá tó ń bọ̀ ní abẹ́ oṣù táwa ń bẹ̀ tá a pè ní oṣù Shaban ọ̀làwọ̀ ní bẹ́ńbẹ́ tó kó Shaban lọ́dọ̀ àwọn afẹ́ ìsìn wọ́n ní ṣọ́ọ̀rù. المراجعة والاستعداد شهر المراجعة والاستعداد oṣù téèyàn fi dúró yẹrẹ wò ìdìbò tí ń bá bọ̀ láti ọdún tó rí kọjá báwọn mo ṣe lò ó lẹ́yìn náà àti oṣù gbáradì fún iṣẹ́ ńlá kan tó ń bọ̀ tí ń bẹ níwájú torí pé Ramadan rẹ ti súnmọ́ wa pẹ́kípẹ́kí gẹ́gẹ́ bí nǹkan ojú ọ̀run gẹ́gẹ́ bí nǹkan oṣù ojú ọ̀run òní ní ọjọ́ kejìlá Shaban oṣù kẹjọ ọdún àwọn mùsùlùmí òní ní ọjọ́ kejìlá rẹ̀ ọmọ yìí pé lẹ́yìn bí ọ̀sẹ̀ méjì sísìn Ramadan á wọlé dé kọ́lọ́njì kọ́ba aláyọ̀ oṣù tó lọ́ọ́ bá pálí lórí gbogbo oṣù oṣù tí ò lẹ́lẹ́gbẹ́ njọ́ kan Ànábì ròyìn oṣù fún mùsùlùmí ó ní ìlà alimati umati máa fi Ramadan minali xeer latamannadi antakuna sanatu kulu Ramadan ọkàn sọsọlá Ànábì tó báyìí pé àwọn ọmọlẹ́yìn ọ̀hún àwọn àjọ wọn Ànábì wọn bá mọ oore tọ́lọ̀ ọba àlekẹ́wọ́lá fi sínú oṣù Ramadan fún wọn ní wọn àbá máa tàn máa wọn àbá máa ran kàn wọn àbá máa jẹran pé gbogbo ìgbésẹ̀ táwọn olùláyè kí gbẹjọ́ Ramadan ṣùgbọ́n wọn àmọ́ Ramadan ló fi máa bọ̀ lẹ́rú wọn máa bà wọ́n làyà wọn máa já àwọn mùsùlùmí ṣáájú yafurahuna bikudu na Ramadan inú tí a máa dùn ní pé Ramadan ń bọ̀. ẹ̀rí wọ̀yàzánọ́ọ̀n wọ́n sì máa banújẹ́ bẹ́ẹ̀ tí ayọ̀rọ̀ mọ̀lẹ́kọ́rọ̀ bá náà fẹ́ tán ìdákejì làwa lẹ́nu tó mọ̀dá bá ń bọ̀ àyàtẹ́ ọ̀ máa já ni tó bá ń lọ ni wàá máa dùn ní àwọn ẹni ṣáájú tí bá ń bọ̀ inú wọn máa dùn ọlọ́run tó fẹ́ fún wa láǹfààní ó ti bá fún wa lóore ọ̀fẹ́ míì lọ́dún yìí tí bá wà ń lọ ń bá níjẹ́ pé ah, oore tó ń lọ rèé tó pé kì í sóore tọlọgbére ọlọ́ni ayyama ma'adudati ayyama ma'adudati Ramadan tá à ń sọ̀rọ̀ ẹ̀ fún yìí àwọn ọjọ́ kan tó ló ń kà ní twenty nine days or thirty days lọ́dún bẹ́ẹ̀ lọ àwa sì lọ àwa máa ń lo àǹfààní shaban láti yẹra ẹni wò àǹfààní shaban láti gbáradì di ramadan àkọ́kọ́ àwọn ọláwo lọ́wọ́ àánú shaban tí a bá wo àkọọ́lẹ̀ inú Al-Qur'ani táwo sunna ni Muhammad sallallahu alaihi wasallam tá a sì wọ ìgbésí ayé mùsùlùmí ṣáájú a rí i pé inú ọlọ́lá ni shaban wà bó ṣe wá lọ́lá yìí náà a ò gbọ́dọ̀ pọn kọjá bí oníkan bá fi sí a ò gbọ́dọ̀ fi kún a ò gbọ́dọ̀ kó mbẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn wa ni tó kí oníkan tó lọ lọ́run ti sọ fún pé ẹ̀sìn ti pé látọwọ́ ẹ̀ o sallallahu alaihi wasallam nusratu maida Quran chapter five ayẹlẹ kẹta pé aliyewo lẹni agbọdọla kò dín iná kù mo ti parí ẹsìn fún yín wà á tọmọtò alẹ kò ní ìmátì mo sì parí ìdẹ̀ra mi sínú ẹsìn náà wọrọ dín ìdọlá kò ní islam dìínà ẹsìn tí mo sì máa jẹsìn imam malik rahmatullah ó ní ma lam yakun dina yawma muhammadin sallallahu alaihi wasallam yawma dinan ma lam yakun dina yawma idhin lam yakun li yawma dina ó ní tí ó bá ti lè jẹ́sìn lásìkò ànábì kò lè jẹ́sìn má lẹ́nu kò lè jẹ́sìn má láyéláyé nítorí wọ́n lọ pé àlèyé o ìṣẹ́jú ayé rẹ̀ ànábì lé ní ìṣẹ́ akùnrin sọ̀rọ̀ akùnrin dínà kò kò ti gbẹ̀sìn fún yín. Imam Malik rahimahullah ó ní manibtada bìlì islam bìlì atan wàràhà anna hasana fakọ̀dé záàmà anna muhammadan khana risala ó gbogbo ẹni kẹ́ni tó bá tún dáadáa dáadáa kan nú ẹ̀sìn ànábì tó wá ní àdáadáa lé dáadáa ni olú ẹni bẹ́ẹ̀ sọ pé ànábì tá a ránṣẹ́ oníjàmbá ni òjíṣẹ́ ọlọ́run pé ìwọ ni kí n gba àdáadáa lẹ̀ láyé nígbèsè ayé ẹ̀ tọ́wá di ń dàbí ń sẹ̀fẹ̀ lẹ́nu tó dàbí ń ṣe fáàrí táà tó ń polongo àdáadáa lẹ́nu rédíò àti tẹlifíṣàn ìtumọ̀ ni pé ẹni ọlọ́run fi sẹ́ràn òjíṣẹ́ pé tọ́lọ́run ti kìlọ̀ fún pé ní sọ́dọ̀ mahida kwan chapter five ayah sixty seven pé yẹ́ yọ rasul bá lè gbìmọ̀ ọ̀hún sẹ́yìn lẹ́kẹ̀mẹ̀rọ̀ bíkà fáyìn làmúdá fáàlì wallahu ya'simuka minan nas inna Allaha la na al-qawmal kafirin ọlọ́run níṣẹ́ tá a fi rìn ọgbọ́dọ̀ jẹ́ pé tó bá di tó yẹ pé sẹ́ni mo fi rìn ọgọ́rùn ni ọwọ́ ajẹ́ ninety nine half lọ́dún mi ọlọ́run jẹ́ kankan mẹ́. fama balagida de sa alata iṣẹ́ tí mo fi rìn ọjẹ́ o ọwọ́ a máa ń tí jí kẹ́hìn jíṣẹ́ kí àwọn èèyàn ọlọ́run wọ́n lọ yàrá síbi kàmínà ọlọ́run bá dá àbùbọ̀ ẹ̀kọ́ lọ́wọ́ àbúrò àwọn èèyàn iná ńlá àdàtàlẹ̀ kọ́ mọ́lẹ̀ káfírin ọlọ́run bò ní fi ọ̀nà mọ àwọn aláìgbàgbọ́ lé lórí wọn ikú ikú rẹ̀ ò sí lọ́wọ́ wọn fún ọlọ́run lọ garanti ànábì bẹ́ẹ̀ ikú rẹ̀ ò sí lọ́wọ́ èèyàn wọ́n lọ yàrá síbi kàmínà náà iná ńlá àdàtàlẹ̀ kọ́ mọ́lẹ̀ káfírin torí díẹ̀ àkọ́kọ́ agbọ́mọ̀kóso shaban ó jẹ́ ọ̀kan ní oṣù ojú ọ̀run pàtàkì kanu nínú oṣù ojú ọ̀run tọ́lọ́ sọ́ba ní sọ́tò bákọ́ra àyà one eighty nine pé yasalunaka anil ahilla qul ya mawaqitu linnas wal hajj wọ́n máa bèrè ànábìlẹ̀ nípa àlẹ́ tẹ̀ sùn tí bẹ́ẹ̀ sọ́mà kílàǹfà ní ẹ̀ tí ó lè tẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ nígbà yóò máa tóbi sí yóò tún padà di tínrín kí láǹfààní ọlọ́ni sọ fún yín pé ìyàmọ̀ wa kéde lè nà á sí. wọ̀lẹ̀ hajj yìí táwọn ọmọ ẹ̀dẹ́ òfin máa ma sìnkú ni àgàgà sìnkú hajj torí díẹ̀ ní ṣàbáà òun náà jẹ́ ọ̀kan ní oṣù ojú ọ̀run tá fi máa sìnkú àsìkò tó ń tó wá bá wá tó wá lé lásìkò Ramadan asọ̀dìyàlá ni ha ó ní káàna rasulullahi yàtàbà lìlàlì ṣàbá máa lam yàtàbà min ghairihi ó ní ànábì máa ń dààmú láti wá oṣù ṣàbá bí èsì dààmú irú dààmú tí kì í dààmú tó nú àwọn oṣù yòókù ó ní máa dààmú nu ṣàbá pé gbòòní ọbẹ̀rẹ̀ bí èsì dààmú tó nú oṣù yòókù gbogbo sukùlù ní máa dẹ́ oṣù wọn ti dààmú ṣàbánu pọ̀ ó ní kọ́ mọ́ bá a bá a ṣe ọ̀mọ̀dánù mú ó láti mọ gbóni ṣàbánu bẹ̀rẹ̀ ìní ó jọ ọmọ bá oní ọ parí wọn tó bá di wa ka ṣàbánu tó bá ti dé tó bá ti di twenty nine ó ní ọ̀wá wo sùn ní sánmà tó bá rí ó ní yàtọ̀ lọ́gbà wọ̀ ó ń jọba wá rí ó ní yọ ọ̀ka òǹkà ṣàbánu tó pé ọgbọ̀n awa bɛrɛ awa nanyɛ mana n bɛ nu sunan abi daud imam shawkani o gba nu o mujade nu nero la tɔɔr nero la tɔɔr bákan náà abu rírọ di ala tala múlẹ̀ àtọ́ yìí pé hilala shaban ramadan ẹ ka òǹkà shaban ramadan yìí ẹ ka òǹkà shaban dáadáa kẹ́ ẹ lè bá a lè fi rí Ramadan mú pàtàkì kanu Shaban tó sáfì ń ka òkà ní àgàgà òkà Ramadan ọjọ́ kanu sojú ọ̀rẹ́ tí mo sì gbọ́dọ̀ mọ̀ kó n sọ kẹjọ ọdún lórí kó sọ Ramadan lóṣù kẹsàn-án ọdún àwa mùsùlùmí ipò tí August wà lọ́dọ̀ àwọn olóyìnbó ni Shaban wà lọ́dọ̀ àwọn mùsùlùmí ipò tí September wà lọ́dọ̀ àwọn olóyìnbó Ramadan wà lọ́dọ̀ àwọn mùsùlùmí tó gbọ́dọ̀ yé wa pàtàkì mi tó tún wà ní oṣù Sha'ban ana Rasulullah sallallahu alaihi wasallam yukthiru siyama fi anabi máa ń gba àwẹ̀ tó pọ̀ ń bẹ̀ ara pàtàkì ẹnu òtá anabi máa ń gba àwẹ̀ tó pọ̀ ni inú àwọn àwẹ̀ súnà àwọn àwẹ̀ tó lẹ́sẹ̀ ńlẹ̀ tàbí kí mùsùlùmí jára mọ́ yàtọ̀ sí àwọn àwẹ̀ àdádálẹ̀ àwẹ̀ ṣàbán jẹ́ kan fún àpẹẹrẹ nínú àdìyà aṣọ́rọ́dà lánìí ha ó ń gbàdé sọ lọ ìṣọba níbi máa ń lùkùsí ayé ó ní káàna Rasulullahi sallam yasum hatta naqula la yuftir ó ní gbàgbé ànábì sọ ma gbà àwọn ojoojúmọ́ ni a sọ gbóúnjẹ wa á ní ṣé ká gbóúnjẹ wa á ní mọ̀ ń gbá o ṣé ká gbóúnjẹ wa á ní mọ̀ ń gbá o olùbí ṣe lu àwọn ọjọ́ kan ló ṣe ayé mi yóò ní yóò máa gbà wẹ̀ táwọn olùgbé kù tiẹ̀ ní jẹun yóò sá máa gbà wẹ̀ lọ́yìn ó ní wọ́n yóò fìtà ó nígbà míì sì ń bẹ kò ní gbà wẹ̀ hátà nàkú lẹ́yà sùdáàbò pé nípa yọ gbà wẹ̀ kàkà báyìí àdùnnà ìròtìsọ náà sọ̀ ń sọ̀rọ̀ gbà wọn àlejò gbà wọn ẹ̀rí lakọ̀dé kánà lakọ̀ bí rọ̀sùlì láyé sọ̀rọ̀ àṣà. ó ní màmá ara ètò Rasulullahi sọ̀rọ̀ sọ̀là ó lóun ìyàwó ẹ̀ tó ń bá gbé òun ò rí kíá ní Muhammad sallallahu alaihi wasallam ìsàkùnmọ̀lá sùyàmà sáré pé wàá gbé ọwọ́ àgbà àwòsùn kan láti pilẹ̀ tẹ́ dópin illa Ramadan àbọ̀ Ramadan nìkan ni wọ́n bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ dópin wọ́n ní wà máa rẹ̀ ètò akthara siyama minhu fi Sha'ban wọ́n ò sì kọ́ pọ̀ láàwọ̀ ẹnu oṣù kan bí sẹ́ máa ń pọ̀ láàwọ̀ Ramadan ní gbà délẹ̀ ibi tí àwọn àfa àti tako àwọn tí wọ́n máa ń gba àdọ́rùn àwẹ̀ àwọn aláwẹ̀ náìtì tí wọ́n ti gbé láti Rajab wọ́n gbọ́dọ̀ ajá délẹ̀ ṣàbán délẹ̀ ìdán délẹ̀ wọ́n tún wáá gba mẹ́fà tẹ̀lé àwa jẹ́ ninety six kò sínú súnà anábì àdáda lẹ̀ ìyàwó ẹ̀ ní sọ̀rọ̀ fún wa ìyàwó tó ń bá gbélé kò gba oṣù kan délẹ̀ rí abúlọ̀mọdá kò wá pọ̀ nù àwẹ̀ kan bí sẹ́ máa pọ̀ nù àwẹ̀ ṣàbán ọ̀rọ̀ dà sọ ń bẹ́ẹ̀ sọ Bukhari sọ Muslim. kódà rí inú ẹgbàá mi pé káàní yasum ṣàbán ìlà kọlíìlà ó ní yóò gba ṣàbán yóò fẹ́ gbà kan díẹ̀ lókùtò níbi gbàtàn bẹ́ẹ̀ yóò àyà mùsùlùmù ẹ kí wọn á ní bí tí ànábọ wọn fi ń gbà wẹ̀ àkọ́kọ́ di ó ní pé àwọn ṣàbán nínú àwẹ̀ tọlọlá ni àni anasi bùnú malik rọdà wàtàlá ni anasi ọmọ malik gbà wáyé pé suyila nabi sọlọ sẹlẹm ayu siyamu afdalu bada ramadan oúnjẹ kan wọn bilé rè pé lòjíṣọ lọ tí a bá gba àwẹ̀ ramadan kan láàrin ọdún àwẹ̀ olótúlùwẹ qala rasulullah ṣaaban ta'ziman li ramadan oníkọ̀ọ́gbà ṣaaban láti fi gbé ramadan tóbi ustaadu bi gbaawa tó lóore imam tirimisi gba àdìsí wa inú òdi míì dáná tó fi wọn gbaawa ṣàbán táàmù àkóso tọ́lọ́lá ń lóṣù ṣàbán ó ní àdìsí sáàmà bùnú zayd ọ̀dà àlàtàlà ni huma ó bí anábìlẹ́rẹ̀ ìjọ kan ó ní ìròyìn ọ̀rọ̀ kí ló dé tó o máa gbaawa tó pọ̀ jù inú ṣàbán mi ìrìn kọ́ gba àwẹ̀ tó bẹ́ẹ̀ ní àwọn oṣù yòókù anabi wa fẹ́ fẹ́ fún lẹ́sẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ó ní oṣù àbánu tó ń wó yẹn oṣù kan ní tí àwọn èèyàn ọ̀kà kún ó láwọn èèyàn ọ̀kà kún wọ́n gbàgbéra lé lórí wọ́n bẹ́ẹ̀ nú àwọn èèyàn míì rájàbù ni wọ́n gbé lárugẹ ń bẹ́ẹ̀ nú àwọn èèyàn míì ọ̀mọdánìkẹ́ ni wọ́n gbé lárugẹ wọ́n apá àṣàbánu wọn kakú ọwọ́ ni wọ́n ṣe olórí sàbánu tó ń wo tí wọn kakú yẹn torí fa òfin lè àmọ́ ìdàrọ́ bẹ̀rẹ̀ àlámẹ́ inú oṣù yẹn máa ń gbé iṣẹ́ wa ọlọ́sọ́mọ́ iṣẹ́ dání kọ̀ọ̀kan wá ti ṣe ládọ́dún tó ti rí kọjá nígbà pé annual budget gbogbo náà ti bábọ̀ láti ọdún tó kọjá ní ti kálukú ṣe ànábì ní ṣàbán ní ìwúgbìlọ́gbọ́ bọ́lá sọ́nà lábọ́dọ̀ máa lágbájá bó ti bábọ̀ látàn tó rí kọjá rẹ o ìrun tó kéré o àwẹ̀ tó gbà rẹ o sàrà tó ṣe rẹ o irọ́ tó pa rẹ o olè rẹ o ọtí tó mu rẹ o sìnà tó ṣe rẹ o jìbìtì tó lù rẹ o ọ̀rọ̀ yìí tó sọ rẹ o wọ́n lọ fi hàn án lọ. ó ní wà ìbò àwọn yorùbá amali olówó awùmí tí a bá gbèsè mi dọdọ lọhùn wọn à sọ ẹ kó pé iṣẹ yẹn nígbà wọn wù dọdọ lọhùn àsìkò tí mò ń gbà wẹ lọ ní ẹni tó lọ pé ó tún ń gbà wọ tó pàwẹ wà nù tó lọ́ba nífẹ̀ẹ́ sí jùlọ nínú àdìsí kudusi ọlọ́ni asọ́wùlì ánàdàdì àjẹsẹ́bì èmi mọ́ làwẹ̀ èmi máa sì sẹ sáwẹ̀ pé kó nìkan òun náà ní sẹ́ tó ṣe yí pé làásì láàrin ẹrú àtọ́lọ́run gbogbo sẹ́yìnkú tá a bá sílẹ̀ lómi máa ma bá sí bàbá kírun ara ẹni tó rí apẹ́ lágbájá ń kírun bàbá fẹ́ yọ sàká èèyàn kan láàbùn sàká bàbá ń lọ ájì ò lè yọ lọ àkànlẹ́jọ lọ́dún máa kàn pàdé lọ́dún máa kàn pàdé lọ́dún ẹ̀rí sùmáwẹ̀ láàrin wa àtọ́nà ni ẹlòmíì lè má gbàwẹ̀ kó sì fàájúro ko bí aláwẹ̀ kò síyàn bẹ́ẹ̀ fi mà kò sáàmì pín gbàwẹ̀ èyàn lè má lójú èyàn lè má kíníkà èyàn lè dẹ́tẹ̀ sí ṣùgbọ́n kò lè dẹ́tẹ̀ fọlọ́ bẹ̀rẹ̀ pèsè ìrù bẹ́ẹ̀ nà àbùdí àsìn láàrin ẹrú àtọ́nà wa ni diẹma bẹ bisẹ họn ba nsama kí ọba awẹ tọlọ ọba ne fẹ́ si mbẹ ẹnẹ wo awata ẹ àwọn examina lẹsọrọ àti ba kọ ọma ní ẹ̀kọ́ tọpẹ pọ́ǹtì kan wà ń bẹ tí lẹsọrọ yẹn fa sáìsì nígbà tí a bá tí a bá ṣe exam ọmọ tó bá kọ pọ́ǹtì yẹn á ní bonus mark lẹ́sọ̀ máa pé ó listing àwẹ̀ wá wà nítorí ọba nífẹ̀ẹ́ sí jùlọ wọn ní bá fẹ́ fi sẹ́wọ̀n ọlọ́ba sánmà ní oṣù yìí káwẹ̀ bẹ́ẹ̀ kó lè bá gba máàkì tó ga làkọ̀dé kánà lákùn bí rọ̀ṣùlẹ̀ láàyè ó sọ̀rọ̀ làásì. imam nasaayi ahmad ló gba imam alibani ló gbé ṣùgbọ́n lórí eléyìí lórí ìgbà àwẹ̀ ṣàbán ó tún wá ní fíkì èyí tí ẹnu àwọn àbá kò lé lórí onímẹ̀ẹ́dógún àkọ́kọ́ ó di méjìlá lẹ́nu ọ̀nbẹ náà mùsùlùmí àwẹ̀ kejìlá ló ń gbà ní ṣàbán ńbẹ náà àwẹ̀ karùn ló ń gbà ní ṣàbán ńbẹ náà àwẹ̀ àkọ́kọ́ ló ń gbà lóun ṣàbá òun náà ṣàjẹ́ ọlọ tó bá di ọjọ́ Monday tó ń bọ̀ inú di fifteen fifteen àkọ́kọ́ yẹn lẹ́nu gbogbo àfa àkọlé lórí fifteen tó wá sẹ́kù lẹ́yìn ẹ̀ ẹnu òkúlé lórí sáà lè gbà àbá lè gbà àwọn tẹ́ ẹ sọ yìí pé bàbá tẹlẹ gba mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀ka dá dúró kílẹ̀ rí wọn. ẹni wọn ní àdìsí àbúrò rẹ tọ́tọ́ ẹ̀ka náà sọ yìí pé ìdá ìdásùbà ṣàbán fàlà àtàsùmù hàtà Ramadan pé tí ṣàbán bá ti di mẹ́ẹ̀ẹ́dógún àníbi ni ẹ má gbà wẹ̀ mọ́ fàlà àtàsùmù ẹ má gbà wẹ̀ mọ́ tó Ramadan ló fi dé Imam Ahmad Abu Dawud Tirmidhi nasaayi ló gbà wá gbọ́dọ̀ ìbá níbẹ̀ yẹn àwọn kan gbà yìí pé lẹ́yìn mẹ́ẹ̀ẹ́dógún kò sáwẹ̀ mọ́ ní masa mamu shafi rahimahullah ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn shafiya tó sì ní pé èèwọ̀ ni kéèyàn gbààwẹ̀ lẹ́yìn mẹ́ẹ̀ẹ́dógún tí ramadan lè dé lọ́dọ̀ tí wọ́n haramu ni lórí ìdí ẹ̀ gbẹgbẹ́gbẹ́ shafi ni tó bá ti di yé monday kò ní gbàwé mọ́ tí èyí di ramadan ṣùgbọ́n bẹ́ẹ̀ nínú àwọn àfa tí a gbà yí pé kì í ṣe èèwọ̀ makiru ni akọni pé kò tí lè fi gbára ramadan wọ́n torí pé atura àdìsí mi tó sọ fún yí pé láàtà àbúrò náà bá wa láàtà ọ̀dàmù ramadan bi sawmi yawmin wala yawmin illa rajulun kana yasumu sawman wali yasumuhu anabi muhammad ó ní ẹ má gbààwẹ̀ pàdé ramadan ẹ má gbààwẹ̀ pàdé ramadan ẹ fi ọjọ́ kan àbọ̀jọ́ méjì lẹ̀ sí i. ó láyà àfẹn tó bá láwẹ̀ kàtí ti máa gbà délẹ̀ mẹsàn Bukhari sọ Muslim àwọn ẹni torí díẹ̀ ká gbá àwẹ̀ lẹ́yìn mẹ́ẹ̀ẹ́dógún kì í ṣe wọ̀ ṣùgbọ́n ká má gba ní Ramadan akọ wa ń bẹ wọ́n ti máa ń gba Monday tẹ́lẹ̀ wọ́n ń gba Thursday tẹ́lẹ̀ Monday bá bọ́ sí ẹ̀yìn mẹ́ẹ̀ẹ́dógún yẹn àti Thursday yẹn àgbà tó gbọ́ wà náà ti máa ń gbà tẹ́lẹ̀ tàbẹ́nìkan ti ń bẹ kò tí ì sàn àwẹ̀ ọdún tó rékọjá tán. bọ́yọ̀ obìnrin ni bọ́yọ̀ ọkùnrin ni yọ gbà tàbáyà nǹkan abẹ́tọ̀ di ó àwọn àwẹ̀ kan ọwọ́ sí mẹ́ẹ̀ẹ́dógún yẹn yọ gbà tó ti bẹ́ẹ̀ wọn àfẹ́ Ramadan pé ṣàbánu là ń gbà Ramadan Ramadan là ń gbà tá a torí díẹ̀ bíi bíi táwọn abá kan dúró sí òun náà ni wọn á ní àwẹ̀ tánà bíi ń gbà yìí sallallahu alaihi wasallam jẹ́nu bẹ́ẹ̀ ká máa gbà yìí rè ó dàbí ìgbáradì pé Ramadan ń bọ̀ bíi náfìlà ló jẹ́ fún Ramadan kí Ramadan lè bá a láti gbà nígbà tí a bá ti gbà bíi mẹ́ẹ̀ẹ́dógún nú ilé tẹ́lẹ̀ ẹ rí pé yóò ti rọ̀ lọ́rùn kò ní jẹ́ òjijì pé yẹn wà àwọn tó gba wá fẹ́ gba thirteen fourteen fifteen láfẹ́ gba mbẹ́ nínú àwọn àwẹ̀ tuntun lóore ni ó jẹ́ ṣàbánu kì í ṣàbánu nínú àwọn àwẹ̀ ẹ̀ ń pè ní ayambid àwọn ọjọ́ tó sùpà máa ń jù sánmà ànábìlẹ̀ tí bá máa ń gbà ó ní bí ìgbà tí wọ́n gbà kaniládẹ́ ni wọ́n á bẹ̀rẹ̀ lọ́la tẹ́wọ́ wá gba tó a dání pé mò ń gba ṣàbán láti fi kọ́sẹ̀ àní Muhammad mo tó wá ń gba ayamulu bid láti gba alára tánà bí ní bẹ́ẹ̀nbẹ́ àníyàn ẹ̀dí mélòó bèjì yóò gba aláda ṣàbán yóò tún gba aláda ayamulu bid. gébà yìí sọ fún wa sàárì yẹ ní ìsìn ọkọjá yàgò márùn kọjá bí ìṣẹ́jú mẹ́wàá ní fajiri ń tó kí wọn ti dá sáàrì lágbẹ ọkọjá aago márùn kọjá ìṣẹ́jú márùn ká máa jẹ sàlẹ aago márùn kọjá ogún ìṣẹ́jú nísìn ọ̀sán nìyẹn ń jẹ yẹn àṣùbà àti tó ń gbà yẹn wọn lè má ti pè ní masasi tiwa o tó pé ọ̀pọ̀lọpọ̀ wọn gbé lórí aago ẹnbọn mi bẹ wọn gba sàrà tó ẹkẹ nínú mi la aago márùn àbọ̀ aago márùn àbọ̀ ọ̀sìn àti bọ̀ sàárọ̀ lórí díẹ̀ gbogbo sàdá àbájẹ kọ́mọkọjá five after five. nínú ọlá tó tún bẹ fún oṣù Ṣàbán kí bá sọ fún wa oṣù tá a fi máa san gbèsè àwẹ̀ tó bá ti rí kọjá ní àgàgà àwọn obìnrin gbogbo obìnrin tó ní àwẹ̀ lọ́rùn tí ò tí ì gbà àsìkò yẹn ó gbọ́dọ̀ jára mọ́ àwọn táwa àjọ kan wọn náà a máa ràn wọ́n lọ́wọ́ wọn náà máa gba tàtà wà láfi ràn lọ́wọ́ àmọ́ Ibrahim sọ pé àwẹ̀ rẹ kù mẹ́fà. èmi náà máa gbà tàtà wa kájọ máa gbà tí ọmọ àjọra yẹn àfihàn lọ́wọ́ aṣọ́rọ̀dà aláníyà ó ní káàní yakuna aláya sọ́mi Ramadan fama sitati ó á àkọ́díyàwó ilà bí sàbà mẹsàn Bukhari ó ní ó máa jẹ gbèsè àwẹ̀ Ramadan asọ́rùn tóun ò ní lágbára tàbí òkú sáàyè láti gbà á ní gbogbo oṣù yòókù ní ọdún sábà ló fi wọlé sábà ló máa san bẹ́ẹ̀ sọ ní agbègbè báwa ṣe ń ṣan Ramadan torí pé kò dáa kí Ramadan mi tó bá Ramadan ilé lẹ̀ Ramadan ti ń bọ̀ ká má ti gbà kó tó wá bélé òkú dẹ̀ ká tó ẹ̀sìn wọ̀ fẹ́ rárá rárá kódà lọ́dọ̀ àwọn afá kan wọ́n ní ọ̀bẹ ti dáná yóò sọ̀tọ̀ kàfàrà yóò fáwọn yẹn ló oúnjẹ pé òun fi ààwẹ̀ ọdún tó kọjá rárẹ̀ àwọn bá kan tó tẹnumọ́ bẹ́ẹ̀ òtún àwọn ọmọdé bá wá bá àwọn tó wá fẹ́ fóúnjẹ gbà á wọn fóúnjẹ méjì fọjọ́ kan ìṣèjọ ọgbọ̀n ọjọ́ yóò wá di sixty days yàtọ̀ sáàwẹ̀ tó dé tọ́tọ́ fẹ́ fóúnjẹ gbà àwẹ̀ tó dé ọgbà àwẹ̀ mẹ́ta ni èèyàn mẹ́ta ni wọ́n bọ́ lójúmọ́ torí ẹ̀ gbọ́dọ̀ kọ́ àwọn obìnrin wa lẹ́kọ̀ọ́. ẹ lọ́dún yìí mo gbọ́mọ lọ́dún tó ń bọ̀ bolóyún sínú nídùn ta mo nídùn rin bolóyún sínú ń gbọ́dọ̀ abẹ́ gbàwẹ̀ o ẹ̀sìn sọ pé kó lóyún gbàwẹ̀ pípẹ́ ẹni tó gbà ẹni tó bá ní lára ni àti obìnrin tí wọ́n lóyún sínú kódà nínú àwọn òkè wọn tó bímọ tẹ́sí gbàwẹ̀ lọ wọn tàbá ń tọmọ lọ láà àìmọye àwọn obìnrin pé gbogbo àwẹ̀ tí wọ́n gbà wọ́n tọmọ lọ ni ẹ tí ọba lágbára ẹ bóyá ó ní àjẹbọ lórí ìyá tó ń tọmọ lọ́wọ́ tàbí lórí ọmọ lẹ́ni kó fà wẹ̀ lẹ yóò sì gbà padà tàbí kó ṣe fídíà lẹ́yìn náà inú Ṣàbáàn òun náà láti múra ẹ bá fẹ́ lọ sí múra torí pé àní Muhammad ó ròyìn múra Ramadan ó ní umara tó ń fi Ramadan tá a dìlò hajjatan ó ti yàn bá sí múra ní Ramadan ó ní yọ gbàlá dáa ẹ̀ tó ṣe hajj ìlú adáyẹ̀ tó ṣe hajj ló náà gbà lọ́dọ̀ ẹ̀rí kódà nù ẹgbà wá mi ó ní tá a dùn hajj àdàmà yìí ó ní ọgbà aládé ẹni ṣe àjì pẹ̀lú ohun anabi Muhammad bíbà tí anabi nbẹlẹgbẹ báyìí dẹjọ ṣe ṣe àjì nbẹlẹ sọ Bukhari sọ Muslim lẹ́bìrì àwọn kan náà mùsùlùmí tí wọ́n adé máa lọ sí múra nù inú eh, Ramadan yíyá lẹ́lẹ́ mà tí wọ́n máa lọ ó dẹ̀ pé múra tọdún ni le gan nínú last week làwọn apá Saudi pass pátó wáyé pé wọ́n ń tún wọ́n ń ṣẹ̀tẹ̀ ń ṣàáràm lọ́wọ́ pé wọ́n láti gé òǹkà tó pọ̀ lọ́dún yìí ẹ lè sanwó fún àwọn èèyàn pẹ́ẹ́n lọ́wọ́ rákánlẹ̀ lọ kò sáré wọ́n bẹ̀ ìjọba Saudi Arabia ló gé wọ́n gé ni ẹlòmíì tó pé tẹ́lẹ̀ two thousand ní ń kó nínú àwọn ìjẹ́ tiwọn wọ́n fún ní one fifty sọ̀rọ̀ pé bàbá abẹ́lá pariwo àkàn pariwo yóò kàn pani tí n bẹ́ẹ̀ lẹ̀ mọ́ bá yín sọ yẹn ájì wọ́n gbé díẹ̀ nu ájì mọ́kàn pọ̀ twenty percent ni wọ́n gé ájì sí bíi around one hundred ó ní nàìjíríà mọ́kù nàìjíríà tẹ́lẹ̀ nísìnyí one hundred thousand bíi around seventy something thousand ní ọ̀fọ̀ nísìnyí bó ṣe rí káàkiri àgbáyé nu nàìjíríà nìkan kan ní wọ́n gbogbo ayé wọn àbò àwọn èèyàn torí ẹ̀wọ́ tọ́lọ́ ń bá ní kọ́ lọ́múrọ́ ọdún ìmọ̀ pé a gbígba àdúrà tó tóbi lì kò sí téńjẹ̀tì lè sè àwọn ọ̀pọ̀lọpọ̀ jẹ́jì náà ni o ti ń sunkún nìsín tó gbọ́n ti gbalẹ̀ símákà lórí fọ́ndébù wọ́n ti sanwó yálà lórí fọ́ndébù o ti di wàhálà rẹ̀ gẹ̀dẹ̀ eléyìí gbogbo àtọ́ bá kàn lọ́ba ni pé fúyẹ́ fún wọn nínú dáa tó ń lo Ramadan fún àwa tá Shaban láti bẹ̀rẹ̀ láti ṣètò owó wa ní pàtàkì Shaban ilé èèyàn ti máa ṣe assessment kí ni mo ní ká lè yọ sàkánú Ramadan tó pọ̀pọ̀lọpọ̀ olówó mùsùlùmí wọ́n fi sàká yọ sínú Ramadan látara ọlá tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí ló jẹ́ fi yọ sàkánú Ramadan kégbé ọ̀rọ̀ ẹni ká yọ sàkà Ramadan sàkà ni pé ń gba bá ṣòwò bóyá nìsín mò ń ta pákó mò ń ta rin mo bẹ̀rẹ̀ ní Muharram ẹ mo bẹ̀rẹ̀ ní Safar Safar mi bá ti dé tí Muharram bá ti dé ọjọ́ tí n bá ti wo tí n bá ti lè wọ ní sọ́ọ̀bù iye tí yẹn ń lọ tí ó kéré tán yányá tí a fi yọ sàkà Muharram bẹ̀rẹ̀ wò yẹn iná sàkà mi ti dìú Safar mi bẹ̀rẹ̀ wò yẹn ni sàkà mi ti dìú ṣùgbọ́n wá rí àwọn èèyàn lẹ́ni tí wọ́n àwọn má Ramadan kan náà ń yọ zaka kílódé ìdí àkọ́kọ́ wọ́n torí pé ń jọ kan anamọ̀sọ̀sọ́lá òun ròyìn Ramadan ọwọ́ ni mọ̀ni àdàfi ìfọ̀rídọ̀ gbogbo ẹnikẹ́ni tí ó bá lè ṣe ó bá kan nínú Ramadan kama ada sabuina farida fi ma siwa yóò gbalada yẹn tó ṣe ọ̀ràn yẹn ní ọ̀nà àádọ́rin tó yàtọ̀ sí inú Ramadan ìpínlẹ̀ bá kí àyílá kan inú Ramadan yóò gbalada sẹ́mìtì àyílá tí a bá kí jimá kan inú Ramadan yóò gbalada sẹ́mìtì jimá tí a bá yọ sàká inú Ramadan yóò gbalada gbàdéyàn yọ sàká nígbà sẹ́mìtì yẹ́sì. ojú kòkòrò ló káwọn olówó máa yọ sàkánù Ramadan àti pé jọ́ kan wọ́n ní Usman bin Affan ń sọ̀rọ̀ ó wá dúró Ramadan pé hada ṣáàrù zakatikum àsìkò tẹ́ wáyé ńlá àsìkò tó yẹ kẹ́ yọ sàkáyé o torí díẹ̀ làwọn olówó àwọn mùsùlùmí léde Ramadan náà fi yọ sàká sàká ìwá rèé nígbà bá ti wọ ní tá a bá ti lè téèyàn ní lọ́wọ́ tá a fi yọ sàká tá a sì ní gbèsè lọ́rùn ọ̀ràn yẹn ọlọ́run lọ́dún yìí nísìnyí gẹ́gẹ́ bí sakawa sadakata foundation ní sọ́ọ̀bù saka seven hundred thirty one thousand seven hundred thirty one thousand naira ẹni ọba ní lọ́wọ́ ó ní lówó ni ó ní lọ́jà ni sókè kì wá ṣe bílíọ̀n kì bá ṣe tírílíọ̀n the minimum tíyẹn lè ní tí saka wọ̀ ní sìn ní current value ó ní seven hundred and one thousand naira ẹ̀ tó bá ní tí o jẹ gbèsè ọ wá ní kélékélé ni o ẹ̀ ní báńkì báyìí ìka bẹ́ẹ̀nbẹ́ ní yẹ̀yẹ̀ ọjà báyìí ní bẹ́ńsọ̀bù ẹ̀ kábà ti sí pọ̀ tó tóbi yẹn sàkátì wọ̀ kí ló ń sè wá ń béèrè bẹ́ẹ̀ ọlọ́run ilé lọ́lọ́ wa ń béèrè nù seven hundred and thirty one thousand ọlọ́n béèrè eighteen thousand two hundred and seventy five naira eighteen thousand two hundred and seventy five naira lọ́lọ́n béèrè kò béèrè twenty thousand kan tẹ́tù lè fọlọ́ nù àwọn alọ́lọ́hún fìyà jẹ olówó kò ní fìyà ẹ́ ní àná sọ pé gbogbo ẹni tí ó yọ sàkàtọ́ lówó pé yọ kan ìbínú ọlọ́lọ́jọ́ gbèdàlì kíámà pé yóò sì wọ́n náà owó yẹn gbé ó de jù tí ọmọ sáré pé ana máa lu ka ana ká nzù ka èmi ló wú ẹ torí díẹ̀ ká lọ wa kò sì lẹ́kọ̀ọ́ bá sì yọ sàká ẹni tó bá Ramadan ní Shaban ni ó ṣe assessment ìní ọ value ẹ torí àwọn àwọn valuers àwọn assessor á lọ wọn wọn gbogbo ẹ bọba nílẹ̀ tọ́fẹ́ tọ́fẹ́ kọ́lé lé àkọ́tà tàbí ilẹ̀ tọ́fẹ́ kó dàgbàsókè kọ́ ọ máa lówó lórí ẹ̀ gbogbo ẹ̀ náà ní sàkáwọ̀ àtàdá kọ́mínì sílẹ̀ onímìyàn ṣe yọ kódà plane là ń fi iṣẹ́ ni ọkọ̀ ojú omi ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. lẹ́yìn náà wọ́n á pé inú Ṣàbáàn tá wà ń bẹ̀ wọ́n náà ní àdádálẹ̀ ńlá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí a ń pè ní ṣù ṣàbàn ìlàjì ṣàbàn tí a máa ń kó àwọn èèyàn àjọ kírun mọ́sálásì tí ó ṣẹlẹ̀ ọjọ́ sunday tó ń bọ̀ ẹ̀ ẹni tó bá kó nǹkan dáadáa sunday ni wọ́n ṣe tí a bá kí mọ́gìbì kan alẹ́ alẹ́ sunday mọ́júmọ́ monday wọ́n á ní irun àkànṣe mùsùlùmí gidi ìbá wọn kírú ẹ̀ èèwọ̀ ni irun àdádálẹ̀ ó ti pẹ́ tó ti wà o a wà ní ọgọ́rùn ọdún kẹẹ̀ẹ́dógún nísìn ní ọdún ìjìra irun yìí ó ti dé ní ọgọ́rùn kẹrin ọdún ọdún lẹ́yìn kiri filasitini náà ti kọ kiri mẹsàlá kiri ọkàn wọ ìjọ náà ni ó wà làwọn ìbá tó sí enini ni edzi ni etaa ni n'aba di ikpé pɔ nju abeere rɛ nụ k'ebi ma ọ bụ ɔyị sɔsɔ la n'ocha wa etee ɛri ndị ọ tụtụ ịpere n'iye o kọcha nkpé ọkụ ɛ na nkpé ni bonu abi hamura n'o kụ ete ọkọ kiri n'o waa dị gbajumà lene k'a waa hụ àwọn àdìsí rọ tẹ́mà bá nu àwọn tí a tí ọ̀la láàfin àgbẹ̀ ìdúrà tó nà yìí nítorí màjáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí díẹ̀ kàmbá àwọn kírun ní bẹ́ẹ̀ irun àdádálẹ̀ ni irun àdádálẹ̀ ni ń bẹ ẹgbẹ̀rún kúlú wàhálà ni wọ́n máa fi ń kí àmì méjì péré wọn ó kì an min bɛ raka an bɛ wa ɲɔgɔn ki an bɛ gun raka ni an min bɛ ɔgɔrun raka ni karulo pin wọn sáré pé àwọn ké ẹgbẹ̀rún kúlí wà láwù wọn àtọ̀tọ̀ kúlí lẹ́yìn tí a bá fẹ́ kí o lẹ́yìn yẹn wọ́n wà ku àkànṣe àdúrà yàsín wọ́n á ní yàsín kan fún ẹ̀mí gígùn yàsín kan fún yaase kan àwọn fi ti aburú dànù ẹsẹ̀ mọ̀kítà ní ọ̀fẹ́ gbọ́ yẹn náà tí ò ní dúró síbi dáa ti rówó náà iná kánìkan ní yaase kan gbowó wa kódà kan láàlú wákàtí mẹ́ta ń bẹ kẹ́yìn yaase kan jẹ́ mẹ́yìn ogún tàbí ìmọ̀ àwọn jẹ́ mi ògbó wọn náà ti wá kú arábà tó ké lásì àjọsìn láyé má lẹ́nu torí díẹ̀ yasin ìyàmà ké yasin ìgbọ́jọ́ tà kíkọ́ bá a ṣe kíkọ́ wọn anabi nama máa ń kíyàsí lójoojúmọ́ gbogbo alẹ́ ìwà ti pé àwọn àgbéyà síkan àkànṣe kan bídíà ni àdàdàlẹ̀ ni gbogbo àwọn afáàládé sí gbogbo tèmíà ni gbogbo kọ́yìm ni gbogbo àwọn afáàládé sí bàgà nígbà pé àdàdàlẹ̀ ni ó ti wá àwọn ètò wa gbajúmọ̀ bẹ́ẹ̀ njẹ́ wà á njẹ́ èjẹ́ káwọn àdàdàlẹ̀ yẹn lọ ni pé ibẹ̀ làwọn ti ń rówó kò síbi tí wọ́n ti yẹn náà fi láì nígbà tí wọ́n sọ pé tó àtọrọ àti tọrọ fárísìkì àtìlẹ aburú dànù àtọrọ ẹ̀mí gígùn ṣé kò wá ní owó ìdíjábọ lẹ́nu gbogbo àdáda rẹ̀ tí òjì káwọn yẹn kó díẹ̀ náà ni títakú takú tí wọn takú sí bí àwọn nǹkan wọ̀nyí ó sì kú díẹ̀ ká tó lórí ìpìyẹ ká tó bá lọ́sọ̀dọ̀ ọlọ́run ká má ba àwọn ṣe òyìn ti lè ṣe tẹ́lẹ̀ ọlọ́run bá sọ̀rọ̀ nílá má sàlápá ìjábá ti ṣe lọ bí kankan gbogbo ẹnu lọ́gbàá káwọn kan máa sọ pé nbẹ nù àdìsí ẹnpadìsí rọ ni wọn parọ́ ẹ máa nẹbi àdìsí pósìtìsì o nbẹ àdìsí mòdù tí wọn parọ́ ẹ máa nẹbi ó sì nbẹ àdìsí dọ̀yìn àdìsí tọ́ lẹ ó sì nbẹ àdìsí hasan àdìsí tọ́ da ó sì nbẹ àdìsí sọ̀hìn àdìsí tọ́ lálàáfíà inú bó dáwọ́ aka ìméjì náà lọ jẹ́ àdìsí gidi nbẹ àdìsí sọ̀hìn wà àdìsí hasan dọ̀yìn kọ́ máa lọ ni mòdù wọn jẹ parọ́ ẹ máa nẹbi mànká dàbà aláyẹ mọ̀tà àmìdá ó gbé ní kálọ́bà parọ́ mọ́ wọn ànábì pé òun wí nǹkan kan bó ṣe nǹkan tó ń ṣe ó ní pálí ìtàbá wà màkà ádámù nà nà ó ní kọ́ mà pé àìkú òun ni òun wọ́n náà tí bá ti ń bọ̀ lọ́jọ́ gbọdọ̀ kíámà alága nínú náà ni ewu ń bẹ lọ́dọ̀ àwọn àfa tí wọ́n ń tàn wá jẹ tí ń parọ́ mọ́ ànábì torí tí wọ́n jẹ torí tí wọ́n jẹ lábàkàtà pé ààrùn zuma ààrùn sàkọọlù mọdù nẹẹdì tọ ó ní orí burú ni orí burú ni kó pé àbí àbùkù ni àlébù ni kó ṣe pé nítorí pé èèyàn jẹ yóò múlò sódùbúrọ lọlọ kọlọ ọbàdìkọlá